ní à ah, bàbá rẹ̀ ló fi jọ téèyàn bá sì kan bàbá rẹ̀ náà lóòótọ́ èyí ó rí pé ó jogún ìwà lára bàbá ẹ̀ nígbà bá wá wòkè látòkè délẹ̀ pé kò wá sí èèyàn gidi kankan nínú ilé ìgbà ah, bọ̀dá kan ń bẹ nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ni wọ́n ń bẹ lójú ẹlẹ́gba àwọn náà máa ń sábà ságò náà máa ń sáyàn ládàá tí ó bá di pé wàhálà bá ṣẹlẹ̀ pé ah, ṣé kò tún sẹ́lòmíì ẹ̀ eh, màdáàmù kan ń bẹ tọ́jẹ́gbọ̀n bàbá ẹ̀ àwọn náà ta pàrádà lábẹ́ ah, gbogbo fámílì ọ̀rọ̀ àti ẹ̀wà kún ọ̀rọ̀ in máa sọ ẹ̀yìn èèyàn àwọn nǹkan tójú ti rí ni ẹwà kọ́dá ẹjá pè ẹbí kápẹ́ bí náà kájókòó ẹwà ní kankan gidi obìnrin ẹ̀kúta aláwà á pè tí ó dà sọ̀rọ̀ ẹ̀ nísì kò ní sí so ìdí fi jẹ́ wípé ìyàwó ìyàn àti ìyàn rẹ̀ ní fọ̀rọ̀ rẹ̀ lọ ìyàn ara ẹni sọ fún ọ̀dà púpọ̀ kí a wo níbo ni a ti fẹ́ fẹ́ bẹ̀ èèyàn gidi wo ló wà ń bẹ̀ tá a fojú jọra wa a máa dá nítorí ẹ̀nẹ́kọ́ nítorí ọ̀la bákan náà àwọn àìsàn kan ń bẹ al-amradul àwọn àìsàn tó ti di àjogún gbógún hereditary tó ti di pé nǹkan báyìí obìnrin mi ń bẹ ìyá rẹ̀ ń bó ṣe bímọ méjì báyìí kò rọmọ bímọ àǹtí ẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ náà kìíní kan náà bó ṣe ṣẹlẹ̀ náà eléyìí náà ah, tó súnmọ́ náà ní kí kọ́ṣẹlẹ̀ sóò náà bẹ́ẹ̀ àwọn èèyàn míì sì ń bẹ àwọn àìsàn míì ń bẹ tí máa ń ṣẹlẹ̀ sí wọn tó ṣe wípé ẹ̀rí ẹni tó bá ní asthma lápèjúwe asthma yìí ṣe àìsàn tó lágbára ó general torí pé lásìkò tá a wà gan sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọ́n wà asthmatic wọ́n ní àìsàn ìyọmọ Yorùbá tó máa ń pè so wọ́n ó ń ṣẹlẹ̀ púpọ̀ sìn ṣùgbọ́n ṣe mọ̀ pé ó lè jẹ́ pé èèyàn kó látara èèyàn máa ń kó náà wọ́n béèrè pé ṣé nǹkan òṣèǹkan bẹ́ẹ̀ òṣèǹkan báyìí ṣé nínú fámìlì yín ó lẹ́ni tó ní irú nǹkan yẹn ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àìsàn míì náà wà báyẹn jẹ́mọ́ sẹ́ni tó wá kì mọ́lẹ̀ lábẹ́ gántà lọ fẹ́ ṣe gbogbo ìwádìí lọ fẹ́ mọ gbogbo nǹkan yẹn nípa ẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀sìn Islam ó fún wa ní gbogbo àwọn ìpìlẹ̀ yìí ká ṣẹ̀sà obìnrin nítorí wípé ẹni tí ó fẹ́ gbé òpó ìdílé wa ró òun là fẹ́ ṣẹ̀sà yẹn ọ̀kan náà àwọn sálà ó bi àwọn ọmọ rẹ̀ lẹ́rìí ìjọ kan wípé ǹjẹ́ ẹ mọ olórí oore tí mo ṣe fún yín àwọn ọmọ yìí ní àwòṣegbá fún wa ọ̀sàwò fún wa bàbá rẹ̀ wá sọ fún wípé olórí oore tí mo ṣe fún yín ni pé mo ṣẹ̀ṣà àyá rẹ fún yín mo ṣẹ̀ṣà obìnrin rẹ fún yín níyà olórí tí mo ṣe fún yín so idan yẹ kí wọn náà ronú kọ́ ṣẹ̀ṣà obìnrin rẹ tí ó jẹ́ ìyá àwọn ọmọ rẹ kò yẹ kó jáṣẹ́wó lèyàn wá ṣẹ̀ṣà kò yẹ kó jẹ́ pé obìnrin tó fi ń polówó sim card tí ò worth hundred naira ẹ rí wọn wọ́n tó wọn sórí àwọn náà máa jó èló wà ní sim card yìí hundred naira nǹkan fi ẹni tán fi ń polówó nǹkan nǹkan tán fi ọ́ polówó òun ó lóore ju nǹkan fi ń polówó ẹ̀ lọ simple logic tán bá fi lè fi ọ́ polówó nǹkan yìí kíní ó lóore ju ó ní ọlá ju ìwọ yẹn lọ nìyẹn irú ẹni yẹn lọ́lọ́ fẹ́ síyàwó nínú ilé òun náà ni ó padà di ìyá àwọn rẹ̀ èèyàn gbọ́dọ̀ sẹ̀sà obìnrin wo lóbi jẹ́ pé èèyàn ó fojúlẹ̀ gan pé irú ẹni yìí tó bá bímọ tó mọ́ múrú àwọn ìwọ́wọ́ rẹ̀ yìí yóò dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ló fi jẹ́ pé gbogbo òbí iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa lérí àwọn ọmọ obìnrin à ń re ọmọ obìnrin kó lè jẹ́ ìyàwó rẹ̀ kó lè jẹ́ ìyá rẹ̀ ni iṣẹ́ pé kó lè di professor tó bá di professor secondary objective ni ìtumọ̀ ni pé àníyàn dáadáa abala kejì nìyẹn tó bá di medical doctor àníyàn kejì nìyẹn ṣùgbọ́n ìpìlẹ̀ àkọ́kọ́ lórí páàrin ọmọ wa obìnrin o ní kó lè dìyàwó rẹ̀ lọ́dọ̀ ọpẹ kó sì lè di ìyá rẹ̀ fáwọn ọmọ tó náà ọ̀kan náà àwọn ọmọ ìyá wa kan bẹ ní ọ̀kan náà àwọn orílẹ̀-èdè ọwá lóun wọn fẹ́ wálé gbogbo àwọn opportunity tí wọ́n ní tán kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tán gbogbo ẹ̀ tán sàǹfààní wọn ni wọ́n mọ̀ kọ́ọ̀bù wọn ni lọ́dọ̀ ọkọ tán bá fẹ́ mo ní kí ló tó fi sọ bẹ́ẹ̀ wọ́n nítorí pé tó fi sọ bẹ́ẹ̀ ni wípé tẹ́rbíyà abẹ yẹn kò fààyè kéèyàn ó lè gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tọ́kọ bá sọ nǹkan kéèyàn sọ pé wáì kí nìdí tó fi rí bẹ́ẹ̀ òun ni ṣùgbọ́n pé òun ó kó wọn wálé kí wọ́n wá kẹ́kọ̀ọ́ ilé kan bá lè jẹ́ obìnrin rí gbogbo ẹ̀kọ́ tán bá fẹ́ kọ́ kan wá máa kọ́ mi. sòyẹn túmọ̀ sí wípé ìwòye sí yìí ó sọnù láàrin ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí débi wípé ẹlòmíì ó sì máa sọ fọ́kọ ọmọ rẹ̀ wípé kódà kọ́ sí nǹkan kan fún ọ sábà rẹ̀ kọ́ lọ́ máa ṣe nǹkan báyìí kódà kínú ìdílé rẹ̀ dàrú ó táwọn òbí ẹ̀ lọ́rùn rí bàbá ìyàwó yóò lọ bá ọmọ rẹ̀ gbaṣẹ́ ọmọ rẹ̀ obìnrin Ìbàdàn sì ni ọkọ ń gbé yóò sì wá sọ pé mo fẹ́ kọ́ mo ó ní tí mo fi ní kó kẹ́kọ̀ọ́ nípa ó sẹ̀ ni no no problem a máa gẹ́ẹ̀tì àwọn nani tí ó máa tọ́jú ẹ̀ ó gbúdọ̀ wà níbi iṣẹ́ because mo fẹ́ kó padà di minister lọ́jọ́ ọ̀la bàbá mùsùlùmí ọkọ̀ náà bàmá ọlọ́run dákun gbogbo ẹ̀yìn náà lèèyàn náà máa wò pé mi ò lè fẹ́ mọ lọ́dọ̀ àwọn gbogbo ẹ̀ náà ló kíyèsí tó bá ti nìkan àwọn onímọ̀ á dà sọ fún ọ wọ́n sáà máa wọn bàbá á se fún ọ ẹlòmíín sì ń bẹ tọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ ń ṣe wọ́n lólùbẹ̀rù ọlọ́run nínú àwọn ẹni tọ́lọ́ ń bò lásìkò ṣùgbọ́n gbogbo àwọn nǹkan báyìí a gbọ́dọ̀ kíyèsí àwọn ọmọ wa obìnrin àníyàn pa afẹ́ tọ́ wọn ni pé kán lè jẹ́ ìyàwó dáadáa lọ́dọ̀ ọkọ kán sì lè jó ìyá rẹ̀ fáwọn ọmọ wọn gbogbo àwọn àǹfààní tó kù afẹ́kọ́ mọ̀ nǹkan báyìí èyàn kún okùn ni torí pé títà kọyàn ọ̀bá sí tẹ́ẹ̀kejì yẹn bá ń bẹ kọ́ sáǹfààní àmọ́ àwọn professors ní universities lẹ́nu tó yẹ pé students wọn ní bá wọn sùn lóbìnrin nígbà tí kò sọ́kọ̀ ta ló fẹ́ fẹ́ wọn female professor tó ṣe pé student rẹ̀ ọmọ undergraduate wọn ló ń bá yà sùn nígbà tó ti lòdì sí tọ́lọ́hún ọlọ́run wájú orí ìyá náà jẹ́ non professor wọ́n ti gboyè ń bí báyìí wọ́n ti mọ̀ nígbà wọ́n ti mọ̀ láwo ṣùgbọ́n náà ń dá sunkún ẹ̀ ala ya'lamu man khalaqa wa latiful khabir sọlọ́n tó dá wa sí òun tó dá ni àbáwá aláàkọ́ ọlọ́run ní tó ṣe wá láǹfààní so ká ṣẹ̀ṣà obìnrin rẹ̀ bákan náà ká ẹni tó mọ́ ẹni tí kìí ṣe ẹni èérí lóbìnrin ọlọ́run ọba ní al-khabithat lil-khabithin obìnrin tó jẹ́ ajá tó jẹ́ ẹranko tí gbogbo èèyàn ti mọ̀ lẹ́ranko ó ní wọ́n wá ń lé káàkiri gbogbo ẹbí ṣèyàwó kẹ́ni ẹ̀gbin ó máa bẹ́ni ẹ̀gbin lọ kẹ́ni tó mọ́ kó náà ìyẹn ẹni tó mọ́ láàyò ahkamu nadhar bàbá afẹ́fẹ́ yàwó islam fún wa nígbà láàyè káwo obìnrin tá a fẹ́fẹ́ káwo dáadáa nínú àwọn ìbéèrè tí mo ń wáyé o ní pé èèyàn ló bojú nísìn bó láti wá rí fẹ́ islam ti ní ọ̀nà àbáyọ ó ti ní fún béèyàn bá fẹ́ fẹ́ yàwó àwọn àfáà ni ó tọ́ ìgbàláàyè wà fún ọkùnrin kó wo ẹni tí ó bá fẹ́ fẹ́ kó wo dáadáa torí àwọn tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àfọwọ́ abu huraira ó ní mo wà ní ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run níjọ́ kan fa ata rajulun fa akhbarahu annahu tazawwaja imra'a min al-ansar olóhùn fẹ́ mọbìnrin kan lọ́dọ̀ àwọn ará madina anabi wa sọ fún pé anadharta ilayha anabi ní sọ wò dáadáa qala la anabi ní idha fanzur ilayha anabi ni lọ wò dáadáa o fa inna fi a'yunil ansori shay'a anabi nítorí pé àwọn ọmọbìnrin ansori níbi ojú wọn nǹkan kan máa wà ń bẹ o ẹ wà anabi sallallahu alayhi wa sallam anabi mọ̀ tilétilé ọmọ ọmọ sẹ́sí sallallahu alayhi wa sallam kí ló pa anabi kan wà ń kan wà ń lásán anabi mọ n ti ń ṣẹlẹ̀ ọmọ jigunjigun tó wà ń lójú wọn nǹkan máa wà ń bẹ kọ́ gbèdélé tán kò ní tí ọlọ́run lọ wò dáadáa àwọn àhàdíìsì wà lórí eléyìí tó pọ̀ bákan náà àfọwà Jábìr Ànábì sallallahu alaihi wasallam sọ pé idha khataba ahadukumul mar'a tẹ́nikẹ́ni nínú yín bá ti gbèrò pé òun fẹ́ fẹ́ òun fẹ́ dẹnu fẹ́ kọ obìnrin látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ní faqadara an yara minha ba'd ma yad'u ilayha falyaf'al tó bá sì níkàpá àti lè wu àwọn nǹkan kan lára obìnrin yẹn tó lè gbin ìfẹ́ rẹ̀ sí ọlẹ́mì Ànábì ní ká ṣe kí imam nawawi rahimahullah wọ́n ní wà ìdá kọ́sọ̀dà nìka aha ẹ́ a sanna aṣáàrìú nadharahu ilayha qabla al-khitba tí èèyàn bá ti pinnu pé obìnrin yìí ah ó wù mí kí n fẹ́ ìgbà yẹn ni islam tó ṣe lẹ́tọ̀ọ́ pé èèyàn lè lọ wo obìnrin àwọn àdáàbò tó ń bẹ lábẹ́ ilé ìta bá fẹ́ ṣe fẹ́ni tó ń pinnu pé òun fẹ́ fẹ́ yàwó àkọ́kọ́ nú ẹ̀ anyakuna nadharu lè tala alayakuna anyakuna nadharu lè tazawuj láà lè tala zọ wíwò tó lọ fẹ́ wo obìnrin yẹn kó jẹ́ pé àníyàn pé mo fẹ́ fẹ́ yàwó kì í ṣe àníyàn pé mo fẹ́ mọ wojú obìnrin káàkiri àwọn èèyàn kan ṣe irú nǹkan báwọn táwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ ó ti lọ bí mo fẹ́ fẹ́ yàwó ló bá ti ṣíjú fún yọ máa padà wá nígbà bá tún gbọ́ lọ́sẹ̀ tó tẹ̀lé ẹ tún gbọ́ kó ti ti lọ sí ó wá di pé máa wojú àwọn obìnrin káàkiri lá ó gbọ́dọ̀ já ní yakun fẹ́ fẹ́ yàwó an yakuna nadhar qabla al-khitba wa ba'da al-azmi ala an-nikah kò gbọ́dọ̀ jẹ́ wípé ẹ̀ ó di next year kí n tó marry ṣùgbọ́n mo fẹ́ máa wojú kiri sìn lá ó ti ní ìpinnu pé bàbá lọ yánsìn ti yá náà ìgbà yẹn ló tó lẹ́tọ̀ọ́ kéèyàn ó pé èèyàn fẹ́ wo obìnrin téèyàn fẹ́ fẹ́ àwọn àfáà sọ̀rọ̀ púpọ̀ lórí ibo la lè wò ṣùgbọ́n èyí tó súnmọ́ jù tó sì fi wá lọ́kàn balẹ̀ òun náà ni àlùwájú wọlé kẹfà ojú àti àtẹ́lẹwọ́ ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n èyí tó fini lọ́kàn balẹ̀ tó dáa púpọ̀ òun náà ni kó jẹ́ pé a wo ojú obìnrin àti àtẹ́lẹwọ́ rẹ̀ àwọn àfáà wa mú jáde ń bẹ̀ lérí wípé a pé tí kì bá ṣe pa níyàn pa afẹ́fẹ́bìnrin kò lẹ́tọ̀ọ́ káwo ojú obìnrin àtàtẹ́lẹwọ́ ẹ̀ sọ àwọn àfáà ní ìdí nìyí في mashru'iyati an الحجاب الشرعي، hijab ash-shar'i pé kóbìnrin kan da niqab bo ojú wọn torí kóbìnrin tí ń síjúlẹ̀ káàkiri sáwọ́sẹ̀ ní ìdíká gbà yọ̀ǹda pa afẹ́ ojú kan nítorí ẹ̀pá àti rí ní gbogbo wa níta bá sì pọ́nlé òun náà níta bá bò òun náà ní máa níyì àwọn ilé ìbò wọn ní anything that has value is always covered ní tó bá ti níyì tá a kà kún gbogbo wa la máa bò ẹ̀rì ohun ìbò ṣe dúró nísìn àfikún àwọn àfa àwálé tá a bá dé ó túmọ̀ aláìlẹ́kọ̀ọ́ dídé tá a dé yìí ó lọ sọ pàtàkì pé àpọ́nlé ń bẹ lára omi tó wà mẹ́rin béèyàn bá lọ ra ka wọn ò ní ọwọ́ ọmọ wa kó lọ́wọ́ wálé ṣé wọ́n lọ gọ̀ ni abẹni tí ń taka bọ́n ṣe fóònù náà ni lọ dá padà fún ẹni tí ń taka pé wọ́n è fún yàn báwọn ó dídí èèyàn jẹ̀mọ́ tó wá rẹ̀ lẹ́bi kódà ẹ̀kọ́ gan wọ́n pọn léwé so ìdí nìyí tó fi jẹ́ pé nínú gbogbo tí Islam ní a máa ṣe pátá al-aklu salim làákàyè tó bá gbádùn yóò rí wípé ní tí Islam ní a ṣe ó pọn wà lé tá a bá fẹ́ ṣe nazar èyí tó súnmọ́ òun náà ni al-wajhu wal-kafan a bá fẹ́ wo obìnrin bákan náà allah yakuna nazar fil khalwa ma'al makhtuba tá a bá fẹ́ wò náà kọ́ mọ̀ sí wípé a kàn mú lọ kọ̀rọ̀ kan ẹ̀yà síjú ẹ̀ dúpọ̀ àwọn èèyàn míì ṣe bẹ́ẹ̀ lẹ́nu pàápàá jùlọ àwa tá a máa ń lọ sí campuses fún dáwà bí kẹlẹ́mi ah òun ti ṣe kakúrẹ́ àwọn sinẹ́sọ̀rù gbọ́ báwo lè ṣe ṣe ọ̀tẹ̀lẹ̀ wá ah, níbi ẹ̀yìn central mosque yẹn náà ni àwọn ti ní kó síjú ó dẹ̀ síjú alhamdulilayi òun dẹ̀ wọ́n ké pẹ̀lú nẹ́sọ̀rù àwọn arúnú báwọn ó ṣe lọ rí àwọn péré nẹ́sọ̀rù lọ́sọ̀rù ọlọ́wọ́ sàánú wa ẹ̀ wo gómìnà ṣe bó ṣe sọ̀rọ̀ ẹ̀ lá ó ti ẹ̀rá yìnyẹn fún bàbá tó bí ọ kan wá dèkílẹ̀ ń wá níta bá wá ní ó fi yìí sóbì lára pọ́ ọ fẹ́ wo obìnrin kó o fẹ́ fẹ́ èyí tó dáa jù ọ náà ní kọjá pé kó mọ̀ jẹ́ ibi tó pa sófo pẹ̀lú ẹ̀ ibi tó ṣe pa burú lè ṣẹlẹ̀ tẹ́nìkan ò ní mà kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ o nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nìyẹn bákan náà tíyàn bá ti fẹ́ ṣe nazar allah ya musa al-khatibu juz'an min jasadil kì í ṣe pé ibi tó ti ń ṣe náà sọ̀rọ̀ pé èwo ni ti bí mú yìí à ń fọwọ́ kàn ní la ó tí ì lẹ́tọ̀ nǹkan sí pé ah bó o tiẹ̀ ní kẹ́ríkà ẹjẹ́ ń wẹ̀gbẹ́ bí dáadáa kẹ́rẹ́kẹ́rẹ́ yóò di à ń gbẹ́nu fẹnu kò lẹ́nu ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn so tó bá tiẹ̀ jẹ́ kó o ṣe ní kálúwà <laughs> bá yọjú bàbá rẹ̀ ló ti wá máa dán ìyún wà bẹ́gbọ̀n rẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀sìn Islam sáfẹ́ dáàbò bò wá ká má jì sínú òfin ìwà gbére o gbúdọ̀ fọ́ kankankan lára tó o bá wò bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó wà fún ìgbàláàyè ń bẹ kéèyàn ó wò látún àwòtúnwò ọba tún délé pé ah, dàbí ẹgbẹ́ kìíní kan tí clear sí mi ó tún lọ ọjọ́ kejì ilẹ̀ wa ọ tí mo wò lánàá mo tún fẹ́ mo fẹ́ tún kàkà wò mẹ́ tó bá jẹ́ pà níyàn dáadáa kò wọn ò ní gbà fún yàn níta fẹ́ mú jáde ẹ wo bí Islam ṣe kó obìnrin lé jẹ́mọ́ sẹ́rù obìnrin yẹn lèyàn wà gbédélé tó ọmọ ìdààmú tó o ṣe lèyàn wà mọ́ ṣe rátirátì nínú ilé bákan náà ìgbàláyé ń bẹ téèyàn bá wo tán tí ò bá tẹ́yàn lọ́rùn kéèyàn fẹnu mọ́nu lérí téèyàn rí èyàn gbọ́dọ̀ máa sọ káàkiri torí pé ní tí ò wọ́ ó lè wọ ẹlòmíì kì í ṣe pé kẹlẹ̀ nígbà tó lọ wò kí lórí bẹ̀ ń wò ní kí wọ́n náà mọ́ àwò tó bá ní ìfẹ́ lọ sọ kó lọ ṣe kó lọ wò fún rẹ̀ kò sí nínú ẹ̀kọ́ bọ́yọ̀ owó obìnrin kan wá rí tí ò tẹ́ ọlọ́run nígbà wá ní bó o níbi tẹ́ lọ kódà bí mo rẹ̀ ṣe gun rè bí mo là ń tó sọ yẹn ó lè jẹ́ pé tẹ́lómi bá padà lọ wò imú tó gun yẹn ó tún ti rí nǹkan mẹ́ẹ̀ tọ́tẹ lọ́rùn ju imú tó gun là kò ní ìdíkó sọ ẹni tó bá fẹ́ lọ kó náà lọ kó lọ ṣe ẹ wo bí Islam ṣe tún kọ́ wa lẹ́kọ̀ọ́ lérí ipa afẹ́ gbóbìnrin wọlé ẹ wo gbogbo àwọn ẹ̀kọ́ yáàyè tó wà ń bẹ̀ ẹ dákun bó o la ṣe fẹ́ fi léyìí wé obìnrin tó fún lóyún tó gbé sínú ilé kò jọra wọn àbí ìlànà oníkọ́ọ̀tù ni tí kò ti ga kó tó di pé wọ́n gbéra wọn wọlé bó o lóbìnrin yóò ṣe níyì tó ẹni tó pé èèyàn ń wò lọ́ọ̀kan ebi ń pààyàn wọ́n wá gbóúnjẹ kalẹ̀ báyìí wọ́n ti fọwọ́ kan o ma wò lọ́ọ̀kan kódà oúnjẹ yẹn èyàn ọmọ òbí ẹni pé èyàn ò jẹ oúnjẹ rí láyé bó ṣe máa wò nù ṣùgbọ́n tó bá gbé jẹ́ pẹ̀lú owó ní ṣe bá jẹ́ lánàá àbí wo á ní káwọn tí ẹ máa gbé lọ ojoojúmọ́ là ń jẹ́ ṣùgbọ́n ká máa wo obìnrin lọ́ọ̀kan téèyàn ń tẹ̀lé gbogbo àwọn ìlànà báyìí a fi ìsára obìnrin a sì jẹ́ kí ìfẹ́ obìnrin kó ríbi jókòó sí nínú ẹ̀mí èèyàn arákùnrin kan jọ́ kan wọ́n gbéyàwó rẹ̀ wá ìyàwó wa fẹ́ wọlé àwọn èèyàn ní ẹ bomi sí lẹ́sẹ̀ wọ́n ń tijú ń sún sẹ́yìn báwọn boys ṣe jáde nípa ah, àìwò lóde ṣèbó ṣe wá bí last week àbí ìwò ní ẹgbẹ̀ni kó má wọlé ṣèbó ṣe sún bí last weekend àbí ìwò ní ẹwọ ní ẹwọ ẹ̀sìn ọlọ́nkọ́ ọlá tó bẹ̀rẹ̀ kó sànú wa ṣẹ̀ríà Islam fi gbà láàyè lẹ̀ obìnrin náà ó lè wo ọkùnrin tí tó fẹ́ fẹ́ ìyẹn ni another lẹ́yìn another al a fẹ́ fi tó wà lánìyàn wa a fẹ́ fi hàn sáwọn tó ní ọmọ obìnrin ló fẹ́ di ìyàwó wa alkhitba àwọn àfáàní hiya talabul mar'ati lizawaj òun náà ní kéèyàn ó tọrọ obìnrin pé mo fẹ́ kó di ìyàwó mi bó tilẹ̀ jẹ́ pàwọn àfáàjẹ́ kó yẹ wa wípé èyí ò sọ obìnrin dìyàwó èèyàn ẹ ká mú kókó yẹn lọ́wọ́ ìyẹn ní ń ṣẹlẹ̀ lẹ́ni khitiba làwọn èèyàn lọ ṣe tí wọ́n sọ pé àwọn ti ṣe àkídò ìyẹn ń ṣẹlẹ̀ púpọ̀ láwọn campuses tó fi jẹ́ pé bí èèyàn bá lọ́mọ obìnrin ó gbúdọ̀ ti lẹ́kọ̀ọ́ lé no matter gbogbo àwọn ètò tí bá ń lọ nípa àlámọ̀rí ẹ̀sìn nínú campus torí pọ́ dọ́lọ́dọ́ ọmọ jẹ́ àbúrò fáwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ nígbà wá tẹ̀lé ọmọbìnrin ó tẹ̀lé lọ lé bàbá ẹ̀ ẹ̀tẹ̀yìn bíi méjì mẹ́ta ẹ̀jẹ̀ stúdẹ́ǹtì bàbá sáré gbàsí kò sí o gbẹ̀yìn náà làwọn arísá kí ló dé fi wá pé ọmọ yẹn ní school àfa yìí láwọn nífẹ̀ẹ́ sí owó àwọn láti fi ṣe àwò ló jẹ́ kí àwa yọjú sí bàbá ń tọ́ alhamdulillah òun ò òun ò takú kọ́mọ òun fẹ́ inú òun dùn pé mùsùlùmí ni ọ wa ṣùgbọ́n àwọn wo ló bí tá a la mọ̀ mọ́ gbogbo ẹ̀yìn tẹ̀lé ra yín ìkankan ni gbogbo yín pé ọ̀dà tọ́ bá yá àmọ́ mọ àwọn ẹ̀mí tó sùn yín ṣùgbọ́n ló lẹ́mí àwọn ohun ọ̀tá kó kọ́mọ àwọn fẹ́ ẹni tó jẹ́ sùdẹ́ǹtì wọn ọ̀tá kó ṣùgbọ́n ẹ máa lọ nígbà wọn bá padà skul wọn bá ìdọ̀lọ́gba yàrá kan náà wọn bá kó tira wọn nígbà bàbá wa padà dé wọn bá kó bàbá pé ọmọ rẹ wà lọ́sítù kó síkì kí ló dé nígbà wọn tẹ̀sí ọmọ ti lóyún bàbá wa kọ́ọ̀lù sàmàlẹ́kùn afáàjẹkùn ah àmọ́ pẹ́yìn ó sùn náà ní àmọ́ ṣe sí náà àmọ́ pé yẹn alùsùnà náà ẹ má fọmọ lóyún wàhálà láéláé kòkò ní tọjọ bẹ́ẹ̀ ó wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe yẹ kútìbà gan kò yanjú tán à ń bèlè tà ṣe akudun nìka kọlọ́wọ́n bá kọ ìbánisọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ obìnrin ìdí nìyí tó fi jẹ́ pé nínú sẹ̀ríà Islam pé èèyàn lọ dẹnu kọ àwọn òbí obìnrin pé mo fẹ́ kó dìyàwó mi kò ì tí ì sọ dìyàwó èèyàn ẹlòmíì ò ní fiancé òun ni sọfí nínú Islam èyàn ò ní màtúbà èèyàn ẹni tí mo dẹnu ìfẹ́ kọ tú àwọn tó bí màtúbà èèyàn ni ṣùgbọ́n àwọn òfin tún dé èèyàn kò ìdìyàwó kì í ṣe pé kó wá máa dáná ní weekend kì í ṣe pé tó bá dìgbà aléyá kọ́ lọ dáná lọ́dọ̀ fámílì àwọn ọkùnrin yẹn ó ti yẹ kán máa mọ̀ ọ́ náà ń bẹ̀ lọ́mọ bá dáná láà kì í ṣèyàwó kódà ẹlòmíì wọ́n sọ pé ẹ ńgbà tí mo ti ní màá fi ọ́n sìn sísítà mi kan ń bẹ lẹ́kọ̀ọ́ èmi àti ẹ ọ̀jọ̀jọ̀ lọ kí wọ́n mọ̀ ọ́ wípé mo fẹ́ fi ọ ìfobìnrin yẹpẹrẹ obìnrin ni kí sísítà yẹn lọ kó wà lọ lè bà bẹ́ẹ̀ kó lọ wò ó lè bà bẹ́ẹ̀ wípé ẹni tábúrò mi fẹ́ fẹ́ rẹ̀ kí ṣe kóò ní kó wá ṣẹ̀ṣẹ̀ lọ gbéra rẹ̀ pé èmi lẹ fẹ́ fẹ́ o àìmọ̀ nímọ̀ ẹ̀sìn máa ń fi ìyá jà wọ̀n yẹn kìtìbà kò tí ì sọ ọmọ obìnrin di ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ àdéhùn sì ni àdéhùn ìfẹ́ wípé mo fẹ́ fẹ́ ẹni yìí ọ̀nà wo là ń gbà ṣe ìpìlẹ̀ ni kéèyàn tọ bàbá tó bí ọmọ lọ ìyẹn nípìlẹ̀ gẹ́gẹ́ bá anabi sallallahu alayhi wa sallam ṣe ránṣẹ́ sí àfọwọ́ abubakar lórí ọ̀rọ̀ tìyàwó aisha radiyallahu anha ìgbàláyé sì ń bẹ obìnrin tó bá ti tójú bọ́ náà èèyàn lè ráyàn sóhun gangan fún rẹ̀ a rí àpèjúwe fún ròyìn náà ẹlẹ́ẹ̀kẹta ìgbàláyè ń bẹ èèyàn lè mú ọmọ èèyàn obìnrin ọmọ tí èèyàn fún lẹ́kọ̀ọ́ tó sì mọ wù bàbá tó bí òun náà ìgbẹ́tọ̀ ìwọ ọmọ mi yìí ẹni rẹ báyìí ni mo fẹ́ so yìgì rẹ fún ìgbàláyè ń bẹ èèyàn lè ṣe irú eléyìí náà kò sí láì fi ń bẹ nítorí wípé Yorùbá máa ń sọ̀rọ̀ wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ́ àfúnlọ́kọ́ wọn ò ní sọ pé yóò lọ mọ́kọ́ bọ́mọ tó bá tó ládàá àfúnládàá ni kì í ṣe kí wọn ò ní yóò lọ ra àdá òwe tá a sábà máa pa tó bá di ibi ọ̀rọ̀ pọ̀ ọmọ fẹ́ níyàwó nù ṣùgbọ́n ṣe jẹ́ǹsì yìí ká wá tú ọmọ ẹlẹ̀ pé ayé òfẹ́ nìkan kékeré kan kọlọ̀ mẹ́ni tó bá rí wá yóò mú mukumu wá kódà a lè jọra ní súrà báyìí kó ṣe pé ìmukumu náà ni kódà ó ti dánu gbọ̀n sí ó lè ṣe kó ṣe pé ìmukumu náà ló mú wá lákẹ́yìn mélòó lọmọbìnrin ló tó fi lè dá nǹkan tó dáa ọ̀pọ̀lọpọ̀ òbí jáwọ́ lórí nǹkan yẹn ọ̀rọ̀ yẹn tó pàdé náà ló mú ọ̀rọ̀ yẹn ó sì tún padà kàn ọ́ tó bá dọ̀la èyí kéré nídìí nǹkan èèyàn tó o bá kojú bọ àlámọ̀rí ọmọ rẹ obìnrin lórí pé yóò lọ́kọ kò sí ẹnìkan tó lè sọ pé ọkọ jáyẹ rẹ ìgbàláyé ń bẹ ọ̀kan náà àwọn ọmọbìnrin kan kọ́lọ́wọ́n bá kó bá àgbọ́yé kó sì bá fún lálùbáríkà àjọ wà ní Uh, point of correction nígbà táwọn sheik tí wọ́n introduce mi ní first degree Ahmadu Bello University ni mo ti ṣe first degree àjọ wa ń bẹ̀ bàbá rẹ̀ èèyàn ńlá ẹnu àwọn àfa wa tí wọ́n tọ́lọ̀ ń ní ká mọ́ wò láti kọ́sẹ̀ dáadáa náà ni ni wọ́n jẹ́ tí ògbọ́n yẹn bá ti wá lọ bọ́ mẹ́rin pàwọn afẹ́fẹ́ yóò ní yóò kó fún yín ní nọ́mbà bàbá òun ẹ pé bàbá òun kọ́ wa lọ sí ọ̀hún gbogbo tí wà bóun bá ti sọ ọ̀parí òun ò ní ṣe nítò ọmọ yẹn ṣe pharmacy ah, báwọn yẹn ṣe abámi ni ẹgbẹ́ yọpẹ́ ńlẹ̀ ẹ̀ ta ni wàá máa lọ sí kòmọ́ni ah, mo ní ó ti gé yín lé egun ẹ̀yìn ẹni bá níyàwó fẹ́ àti lè kú ọ̀yẹ kó ní lára kó lọ rí bàbẹ́ ó ti ẹwu bọ́mọ yẹn ṣe gbàgbọ́ yí ẹni tó bí lọ sọ́dọ̀ bàbá òun nígbà tí wàhálà wa pè mí náà wá pè ó ní àà ah, ah. ó ní kì í bóun ó lọkọ kì í ṣe pírọ́blẹ̀mù tó pírọ́blẹ̀mù bàbá òun ni bóun bá ṣe gbogbo tóun náà tọ́ba rẹ́ni tí ó fi òun fún ó ti ṣe tako fún òun torí pé ó mọ̀ pé ọmọ tóun fẹ́ ẹ̀sìn sì yé bàbá òun ó sì mọ̀ tó dáa fún un ìdáwàá rí àwọn ọmọ tí wọ obìnrin rè bẹ́ẹ̀ bàbá rẹ̀ tí ì ṣe dé báyìí ó sì kú dé ẹ̀ tí ó fi lè gbà yẹ pé kódà ẹni tó ń mú wá fúnra òun yìí tí bàbá òun bá sọ pé kò dá yóò gbà pé kò dá lóòótọ́ ni torí pé ó lóye jù ń lọ òun ò sì lè kọ́ lẹ́sìn ó ní mọ̀ nípa ìsìn lọ́nà torí pọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn tí wọ́n yarí lánàá ó di ọ̀ràn lẹ́nu ìgbàláyé ń bẹ èèyàn lè ṣe arúgbó ọmọ èèyàn pé ẹni ire tí mo fẹ́ kó fẹ́ lélẹ́yìí nígbà tí èèyàn sì ti mọ ọrọ̀ ọmọ tí èèyàn bí gẹ́gẹ́ bí àfáwà Umar ibn Khattab bí wọ́n ṣe ṣe lórí ẹ̀yà wa Hafsa bakana obinrin obìnrin fúnra rẹ̀ náà náà lè gbéra rẹ̀ kọ́ lọ ẹni báyìí ẹ ń sọ báyìí mo fẹ́ fẹ́ ó wù kó mi àwọn obìnrin á máa wò pé bóòlù yóò sì wá sí bẹ́ẹ̀ orí tó o ẹ̀mí rẹ̀ lè fà mẹ́nìkan kẹ́mi ẹni náà fà mọ́ ṣùgbọ́n yóò máa rò wípé àṣírù yìí wá wa báyìí tí gbégbèsè nìyẹn kì í ṣe pẹ́mi tiẹ̀ náà wà sọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n wọ́n tó o ti mọ̀ wípé ẹ̀mí ti ẹ̀fà mọ́ rẹ́ nìkan sí i ó rí i pé pẹ̀kínrẹ̀kí o ní ó ṣe àbáwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá ṣe dáadáa fún kíyàwó owó tó pé mẹ́rin àdúrà táwọn sáà máa ń ṣe ni pé kóbìnrin kan mẹ́gbèrè ẹ̀ wá tó bá ti gbé wá tẹ́sí tó bá dé ẹ̀tọ́ lẹ́sìn àwọn ò ní nǹkan kan sọ ju pé náà ìgbẹ́tọ̀ kọ́ sákẹ́ nìkan kó tó kọ́ dẹ́nìkan bá lè wá báyìí àwọn ògbé subhanallah tó fi fínú fíndọ̀ fúnra ara rẹ̀ àwọn ò ní ṣe nǹkan kan ju káwọn sọ pé àwọn náà gbà dání ẹ wo gbogbo ọ̀nà tí islam gbé kankan ó ti pẹ́lẹ̀ kọ̀rọ̀kọ̀fẹ́ lá islam ti sọ́ọ̀fù gbogbo wàhálà ó ti mú kúrò mbẹ ẹ wo àwọn ọ̀nà tá a fi ṣe kìtìbà téèyàn fi máa ń fẹ́ obìnrin tá a bá wá ṣe eléyìí pé mo fẹ́ fẹ́ obìnrin kò tí ì sọ́dí ìyàwó èèyàn gẹ́gẹ́ bá a ṣe sọ ó lè dá àárín kó tún padà gé kéèyàn má ṣe má torí pé mujarradul wa'd àdéhùn sì ni kò tí ì di pé ìyàwó wọlé tó bá wá di àsìkò yìí Islam ó fún wa nígbà láàyè nínú ẹ̀kọ́ al-istishara wal-istikhara káfọ̀rọ̀ lọ àwọn tọrọ báyìí nǹkan báyìí ní báyìí báyìí mo fẹ́ fẹ́ ẹ fún mi nímọ̀ràn kéèyàn ó dẹ̀ tún wá ìtọ́sọ́nà lọ́sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú istikhara ó dáa púpọ̀ nípa ti kéèyàn ó gbà mọ̀nà ọ̀kan náà àwọn obìnrin kan lásìkò anábì sallallahu alaihi wasallam orúkọ wọn jẹ́ Fatima bunu bintu Qais àwọn náà gbà mọ̀nà lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam nígbà tí kọ̀sílẹ̀ wáyé láàrin òun àti ọkọ rẹ̀ àfọwọ́ Muawiya bunu Abi Sufyan lọ́ba kóun fẹ́ fẹ́ Abu Jaham náà lọ́ba kóun fẹ́ fẹ́ ọba sọ fún anábì sallallahu alaihi wasallam òun ò yí gbélé nínú ẹgbà wá mi iná o darrabu linnisa ní máa ń na obìnrin wà á máa Muawiya ṣùgbọ́n Muawiya ń tiẹ̀ fas'uluk kò ló lọ lọ fẹ́ Usama bin Zaid ẹ̀wọ̀n tá anábì sọ ń bẹ̀rù kì ṣe pé anábì kórìíra Muawiya sábẹ́ pàtàkì ni ṣùgbọ́n anábì ma Fatima bintu Qais ó mọ̀ dáadáa ó mọ̀ ó sì rí ni nígbà náà ọmọ ni ẹ wà ara tá à ń sọ nípa títètè ọkọ nu ẹni tó ti kó lọ́dọ̀ ọkọ kan ẹ mọ̀ pípa tó wà lọ́dọ̀ ọkọ gan kò tí ì pẹ́ lójú ọmọ ọdún mẹ́wàá lọ ọmọ ọdún méjìlá òun ni tó padà fẹ́ ọjọ́ orí lọ nígbà náà Anabi lọ fẹ́ onígbà tá sọ ó ní fàkẹ̀rìt ó ní ẹ̀mí mi ò fẹ́ ṣe é wọ́n lárẹ́bí tún sọ anábìlì nkéhe usama anábìlì lọ fẹ́ ẹ̀sán anábìlì lọ fẹ́ usama bin zayd ó ní fanakahtuhu ó ní mo sì gbọ́n tá anábì sọ ọmọ lọ fẹ́ faja'ala Allahu fi khayra ọlọ́run sì fi oore tó pọ̀ sí ìgbéyàwó náà wàtàbàtò bíhì mo sì máa ń rántí ìgbéyàwó dùnú nítorí pé kí ni ó gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹni tí ọlọ́run fi nǹkan yé náà ní muhammad sallallahu Alaihi wasallam so pẹ̀lú ìrírí àti òye ó dá kí èèyàn gbà níwọ̀n bá bá ṣe lọ́jọ́ orí a ti rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó yẹ pé ẹni tó padà fẹ́ ọmọ lóbìnrin ni ọ̀nà tó lálàyé tó pọ̀ ni nítorí àsìkò àlè lọ́bẹ̀ amrọ́bà tí bàbá ọmọ ọkùnrin gan wọ́n tó rẹ́lẹ̀ à bàbá kan bú sẹ́kùn ni bàbá ọkùnrin à ọlẹ́lẹ́ ẹ̀yìn ẹ̀yìn dáadáa ó sọ wá kó sọ́wọ́ ọmọ àlè yìí kì í sọ mà bàbá ní ń sọ bọ́mọ rẹ̀ sí jẹ́ gan bàbá ọkùnrin òun ti lé lé olùsáàrí náà ti ń fa sòkòtò kì àṣé ó ní nǹkan kan tó fẹ́ fi ṣe ẹ dákun jọmọ ìbáṣepọ̀ ọmọbìnrin yẹn gbàmọ̀ràn ó súnmọ́ kó mọ́kù sínú páńpẹ́ fìtínà yẹn tí gbogbo lè bá wa bọ́ sẹ́yìn kò tí ì dẹ́lẹ́tọ̀ rẹ̀ náà kó tó lè wá kan akidu zawaj ìtakókó istikhara nígbà tí gbàlérò pẹ̀lú istikhara ní ìsìlákùnrin náà kì í ṣe pé kódà nígbà táwọn àfáà kan bá mi ṣe istikhara wọn èé bá àyàn ṣe istikhara ànábì kọ́ àwọn sàbẹ̀ ni ó kọ́ wọn báyìí lẹ́sẹ̀ máa ṣe kò sì sí kìí sì bá wọn ṣe kò sì sí pé orí nǹkan dúdú orí nǹkan funfun orí nǹkan kan ṣùgbọ́n ọlọ́run ọba yuqallibul qulub ọlọ́run ní darí ọkàn ọkàn èyí tí ó dá lọ́kàn rẹ̀ ó fi sí bí ọba ní sóore ń bẹ̀ yóò kù sákà báyìí yóò yí bí gbàgbọ́ èèyàn bá ṣe rí sí istikhara yẹn akudu zawaj ìtakókò oyigi títakókò igi ọ̀rọ̀ ní jẹ́bẹ̀ ẹni tó fẹ́ ra nǹkan lọ́jà ẹ̀kúd bó ṣe wà fún títajà ìrajà náà ni ó wà níbi pàfẹ́fẹ́ bìnrin nítorí pé fífẹ́ obìnrin a ṣe rí yẹn contract ìjọjọ́ takókò àdéhùn èyí tó nípọn lọ́wọ́n bá sọ pé àhádìnà mi ń kun mi ìta kọ̀ǹdàlì ìlà ọlọ́run ní ìta kókó tó lágbára tó nípọn ó lẹ́ dọdọ gbé pẹ̀lú àwọn obìnrin ló fi jẹ́ pé kò kàn rọrùn kéèyàn náà ọ̀yà kó gbẹrù ẹ bọ́ta fẹ́rù ẹ̀ dànù kọ́ máa lọ́lẹ́ bá bẹ́ẹ̀ láà kó rọrùn bẹ́ẹ̀ ìta yìgì nǹkan tí ó ń bẹ nínú gbáyà ṣùgbọ́n a gbúdọ̀ sọ síta ìdí nìyí tó fi jẹ́ pé àfipè ní sígà sígà tó làákùdì orígun méjì lónìí nítorí àsìkò alákọ̀ọ́kọ́ náà ẹ̀ òun náà ni alìjà orígun ẹlẹ́ẹ̀kejì ni alùkọ̀ọ́wọ́ alìjà òun náà ni kí bàbá ẹni tó jẹ́ iṣẹ́ òun yóò wáyé láàrin wàlíyù aláṣẹ lórí ọmọbìnrin àti ìwọ tó obìnrin ó lè má ní ìdí kọ́ obìnrin yóò wà níbẹ̀ à ń padà bọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn bídíà èyí tó ń súyọ níbi ìgbéyàwó láwùjọ àwọn ẹlẹ́sìn kan lẹ́nu ó lè má bùkátà kọ́ ọmọbìnrin yóò wà níbẹ̀ tó lè kò ní iṣẹ́ kankan tó fẹ́ ṣe bàbá rẹ̀ ń tọ́já láṣẹ ẹnu ẹ̀ láti fẹ́ gbọ́ ìjáàbù alkọ̀bùl ó lè wá látọ̀dọ̀ ẹni tó fẹ́ fẹ́ máa pé mo tọrọ ọmọ yín báyìí báyìí báyìí láti fi ṣèyàwó bàbá ó sọ pé mo gbà mo fún ọ láti fi ṣèyàwó ó lè jẹ́ pé bàbá náà lọ́sọ pé mo fún lágbájá ọmọ lágbájá lọ́mọ mi báyìí ọmọ àjẹyàwó rẹ̀ ọkùnrin náà tó pé mo gbà á láti mọ ìgbéyàwó bèrìbọ̀ pẹ̀lú pé o yọnu sí tí kìí ṣe pé wọ́n jẹun pa orígun bílé bá dúró bí ò bá lórígun ilé òwò orígun méjèèjì yẹn tí ò bá ti sí ń bẹ̀ kò sí nǹkan tí ń jẹ́ akudu nìka wọ́n wá gbin papá máradé pé ọ̀fẹ́ ní bọ́ọ̀bá fẹ́ ìbọn láfi yí orí ọgbà ọ̀dà mọ́tí gbà lá ṣùrùtù sí atul ìjábù wal qabul bọ́n ṣe wá sọ́hun ó ní májẹ̀mú alákọ̀ọ́kọ́ nú ẹ̀ wọ́n gbúdọ̀ sọ pẹ̀lú gbólóhùn tó fi hàn pé ó fẹ́ fẹ́ níyàwó ó ní ẹ̀rí pé ọwọ́ pọ̀ tá a máa sọ ń gbà mí torí pé àfẹ́ ká máa lo kẹ́lìmọ̀ tó wà bóbó hama tó wà ambiguous tó lè nítumọ̀ míì ẹgbẹ́ mo fẹ́ kẹ́ fún mi ní Fatima gẹ́gẹ́ bí ìyàwó lá nínú èdè gẹ́gẹ́ kó lè má jẹ́ ìyàwó kò jẹ́ dandan kí mùsàbáwò bí kó dọ́gba pẹ̀lú mùsàbáwò kò jẹ́ dandan kó dọ́gba mo fẹ́ kẹ́ fún mi gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyàwó kì í ṣe ìyàwó gangan ni so mo fẹ́ kẹ́ fún mi níyàwó kó jẹ́ ìyàwó mi kéèyàn ó mọ wọ́n fẹ́ ká sọ kó clear dáadáa àdúgbò ẹgbẹ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ bùn mi ni ó ṣe lè bùn ọ pàápàá jùlọ gbólò tá à ń bá máa ń lò kódà ń bẹnu àwọn àfáà tí wọ́n ní gbólò lárúbáwá gan òun ló fi lọ́kàn balẹ̀ jù sùmọ́tọ̀ ká máa da aláàmú tó bá mi tẹ́bá ní kó sọ yóò di wàhálà ṣùgbọ́n nínú àṣà wa gbólóhùn là máa ń lò tó túmọ̀ sí wípé ọ̀fẹ́ fún ọlọ́mọ kó jẹ́yàwó ó gbúdọ̀ wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì yushtaratu fi siga an tadula ala dawami wa tenjiz kò gbọ́dọ̀ jẹ́ pé mo fẹ́ kẹ́ ẹ fún mi ní ìyàwó ní gbèdéke oṣù mẹ́ta káwa ni a fún ọ níyàwó láàrin oṣù mẹ́ta èyí ò ti di mútà nìyẹn ó ti di tàwọn ṣíà torí gbogbo nǹkan yẹn la gbọ́dọ̀ kíyèsí ẹlòmíràn àmọ́ òbí ó ṣe àlè tó bá ṣe kọ́ mọ́ ọkàn di kó di ìyàwó islam ó ṣẹ̀sìn eré gbogbo ẹ̀ lòfin dè lòfin tu ló fi jẹ́ pé ta ló fẹ́ fira rẹ̀ wé àwa mùsùlùmí ìfún èmi a máa béèrè àwọn afọ́ àníwájú jókòó ọlọ́run bá ṣe dáadáa fún wọn má bá ń lọ lórí ìrìn táwọn àlékún ẹ̀dákun nínú ìdájọ́ ẹ̀sìn báyìí bóyá báyìí ah lóòótọ́ lọ́dọ̀ Imam Malik ní tó ń sọ ni Imam Abu láì ṣe pé àfa àmọ̀ kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ẹ lọ bá barista yóò ní ẹjẹ́ kí n dé ṣe ń bà nù máa wo there's one section kìíní kan máa lọ wò ó yọ lọ wò ó ni ṣùgbọ́n àfa lórí oorun yọ sọ àfáà náà ni linguist níbi èdè òun náà ni àfáà náà tún ni barista lọ́yà náà ni ọ̀rọ̀ wọn fẹ́ pín gún àfáà náà tún ni òun ni ó dá sí sólè tó ń túmọ̀ sí wípé in tí ẹ̀sìn Islam tó sọ wá dà nǹkan ńlá ni tí ìṣẹ̀ǹkà kékeré lóbi jẹ́ pé ẹni tó bá sì ń ríra rẹ̀ kó ń yẹpẹrẹ ẹlòmíì ò ní pé tó bá àánú jẹ́ láyé òun náà ni pé dìke òun náà tí òun sí subhanallah a sì máa ń sọ fáwọn èèyàn wípé wallahi taala ó ń bọ̀ wá yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò bá ti sáwọn olùmọ̀ ẹ̀sìn gbogbo nǹkan tó kù ilé ayé kò wúlò àwọn tó ní mẹ́ẹ̀sìn tí wọ́n sì ń lò tí wọ́n sì ń ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn àwọn lẹ́ni iyì àwọn lẹ́ni àpọ́nlé gbogbo àwọn èèyàn yòókù ń bọ̀ lẹ́yìn gbogbo ìmọ̀ yòókù ń ṣe kídímà fún tó ń bẹ lára ó ń tẹ̀lé tí àwọn olùmọ̀ ẹ̀sìn ẹ wá gbogbo àwọn ìlànà yìí ẹ wá béèrè níbi traditional marriage kán wá sọ tiwọn pẹ̀lú òfin tó tu òfin tó dé ẹ béèrè ní court marriage tí ń bẹ nínú òfin kí ló tu kí ló dé ẹ jẹ́ kan wá sọ fún wa àti gbogbo oríṣiríṣi èyí tí wọ́n ń ṣe lẹ́ẹ̀fìrí pé kí la fẹ́ fi wé ìlànà èyí tó ṣe pọ́lọ̀wọ́n ọba subhanahu wa ta'ala ló gbé kalẹ̀ ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ mùsùlùmí lè ní kò yé wọn mo ṣe recommendation kan nu pépà kan wípé orílẹ̀-èdè wa nàìjíríà àbùkátà kí wọ́n sọ ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn di compulsory subject course ní gbogbo àwọn institution pátápátá ìmọ̀ medicine ló ń ṣe ní o nítorí ó ṣe ní wọ́n gbúdọ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ṣe GNS ní àwọn institution bọ́ ọba jẹ́ Christian ti àwọn oníkiri yóò yín ẹ máa ṣe gbogbo ọmọ mùsùlùmí tó ọba ti fíìlì fọ́ọ̀mù ọwọlé mùsùlùmí ni because ọmọ mùsùlùmí tó ń rìdí medicine àìmọye ọ̀pọ̀lọpọ̀ tí ó gbé dókítà mi wọ̀ náà dọ́gbẹ́dà kìí tí ó ma iye tí ó gbé barista mi wọ náà lọ́gbé dàlùkìyàmá tí ó yé ó gbúdọ̀ jẹ́ core course pé general course gbogbo ẹni tó bá wà nílé ẹ̀kọ́ tá a bá fẹ́ kó orílẹ̀-èdè yìí ò dáa wọ́n gbúdọ̀ ṣe torí pé ń bẹ nínú òfin ọlọ́run Islam wọ̀ ma mi gan ma ìta ń ọjọ́ kẹta báyìí wọ́n tún bára wọn jà bóòlù ò ṣe ní rí bẹ́ẹ̀ ṣé bí wọ́n ṣe ní ká ṣe ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ìdán ó gbúdọ̀ jẹ́ wípé kìí ṣe pé ẹ mo fẹ́ fẹ́ lọ́la àbí kéèyàn kóyìn ó so mọ́ nǹkan wípé ẹ ti bá ti páàsì ìdánwò tí mò ń ṣe yìí ẹ̀sọ ẹ̀sọ yìí ọmọ yẹn fún mi tí bá ti páàsì ìdánwò lá kò gbúdọ̀ wà kọndíṣẹ́nà kò gbúdọ̀ so mọ́ mọ́jẹ̀mú kankan bákan náà ó gbúdọ̀ jẹ́ wípé in tí wọ́n sọ ó gbúdọ̀ dọ́gba mo fọ́n Fatima kó máa jẹ́yàwó rẹ̀ mo gba Aisha mo gbà níyàwó Fatima lásọ Aisha ni wọ́n wí ìtakókò yìí yóò tí so bákan náà ó gbúdọ̀ jẹ́ wípé lójú ibi tẹ́ ẹ jókòó síhun náà ni kọ́rọ̀ yóò ti parí mo fún ọ ní Fatima gẹ́gẹ́ bí ìyàwó yóò máa jẹ́yàwó rẹ̀ ìyàwó àti ìrìnàjò bá délé máa fèsì nígbà wá délé lẹ́yìn ọgbọ̀n ìṣẹ́jọ́ wá kọ̀ dádì èmi náà gbà níyàwó láà ẹ̀ tún mi ṣe ni kò sí dójọ bẹ́ẹ̀ ẹ wo àwọn òfin ẹ wo ìlànà tó wẹ́ tó kọjá ń tí ọmọ nìyẹn lè fi ọpọlọ tó fi lè gbé kalẹ̀ àwa fún èèyàn ní tó dáa báyìí ọwọ́ alóhùn ọlọ́bọ ọmọ sùn ó fọmọ lóyún ni tó bá pé èèyàn gan tó bá pé èèyàn bíi tiwa lọ́lọ́run ọlọ́run lè torí èèyàn bínú síyàn lójú ẹsẹ̀ kó sì parẹ́ ọlọ́run gbé àwọn ètò tó tóbi tó báyìí tó mórí lọ́wọ́ báyìí àwa àtàǹkọ̀ èèyàn léwọn ọ̀fẹ́ ètò òun lòun ọlọ́ṣẹ́ kọ́ kí ó mọ́bìnrin sí wa májẹ̀mú èyí tó ń bẹ fún ìtakókò yìí alìwàlì bàbá takókò yìí ẹni tó jẹ́ aláṣẹ ọmọ obìnrin ó gbúdọ̀ wà aláṣẹ ọmọ obìnrin ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ẹni tó sojú bàbá àti àwọn tí wọ́n tún lè jẹ́ gẹ́gẹ́ bí islam ti sọ wàlí gbúdọ̀ jẹ́ mùsùlùmí ó gbúdọ̀ jẹ́ tó ní làákàyè ó gbúdọ̀ jẹ́ ẹni tó ti bàlágà ó gbúdọ̀ jọ́kùnrin ó sì gbúdọ̀ jẹ́ ẹni tó ti pọ́ mọ́ ti ń sọ kìí ṣe wípé wọ́n jẹ ń pa láti wá sọ tí ò tẹ́ lọ́rùn mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ọmọbìnrin tí a fẹ́ fi lọ́kọ gbúdọ̀ yọnu sí ní tá a fẹ́ ṣe fún a gbúdọ̀ rí àmì pé inú rẹ̀ náà dùn ó náà yọnu sí ẹlẹ́ẹ̀kẹta sàdáàkì èyí tí a mọ̀ sí mahar owó ẹ̀bùn fẹ́ a gbúdọ̀ fún ọmọ obìnrin ìmọ̀ ká fún lójú ẹsẹ̀ àbí kó ṣe pé lẹ́yìn ọ̀rẹ́yìn ká ṣàdéhùn rẹ̀ kí a padà wá á fún un torí pé tí ọkùnrin àti obìnrin bá láwọn ò fẹ́ra wọn lérí mọ́jẹ̀mú pé mo kàn sáà nífẹ̀ẹ́ yín ni ẹ mọ́ fún mi ní kankan nìkan fásit òun làwọn afáàpọ̀ nìkan ìgbéyàwó tí ọ̀dà òun ni tó ṣe wípé gbogbo mo fẹ́ jẹ̀gbádùn tọrọ mọ́ ò lè rọ̀ mọ́ o bọ bàbá sọ bá súnmọ́ sí náà lẹ ṣe tán bá ti ní kankan fásit bátìlì albutlani abi abi siha abi fasad nínú àwọn ahikamil wad'iyya ni so oyin nǹkan yẹn gbogbo ń tọrọ mọ nǹkan yẹn ò lè jàǹfààní ẹ bẹ́ẹ̀ náà ni kéèyàn fọ ẹbùn mi wà pé kódà ẹjẹ ẹni tí mo fẹ́ gbà lọ́wọ́ yín tó náà ni wípé tí mo bá sá ti sẹ̀yìn ẹ máa bí mi kì í ti ń gbà náà ọ máàrù ọgbà máàrù ni so a gbọ́dọ̀ panupọ̀ pé àní gba máàrù Ọlọ́run kí kó ṣe wa bákanáà ẹlẹ́ẹ̀kẹrin òun náà nàlẹ́ shahad awùlẹ̀ ìlàn tá a bá fẹ́ ṣe akudu nìka àìsí ní kọ̀kọ̀ àwọn èèyàn gbọ́dọ̀ jẹ́rìí sí àwọn àfáà ya pẹnu lórí eléyìí ṣùgbọ́n ká fi síbi ìtìyàrò àfáà sheikh islam ibn tèmíyà wọ́n ní ìlànà ní ṣẹ́rùtù wọ́n ní ishahad wọ́n lò ní mustahabu ni wọ́n ní ká kéde nìka wọ́n lò gangan ní májẹ̀mú káwọn èèyàn ó wà ń bẹ̀ afẹ́ bẹ́ẹ̀ ni tí ò bá sí ń bẹ̀ kó bá nìka jẹ́ ó dẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àfáà mi àwọn sọ pé hmm, káwọn èèyàn ó wà ń bẹ̀ gangan ni májẹ̀mú afẹ́ bẹ́ẹ̀ ni kan ṣe yẹn láàyè aláyẹ̀ hal tí a bá fẹ́ ta kókó yìgì bí èèyàn ti ń bẹ́ ń bẹ̀ tí ó bá ju méjì lọ tí wọ́n bá ti jó ní déédé ó ti parí o lọ́dọ̀ àfáà wa Islam nù tèmíyà àwọn ní kódà kó mọ̀ sẹ́nìkan kan ń bẹ́ẹ̀ kó ṣe pé láàrin ìwà àtòbí ọmọbìnrin ẹnu pípa tí wọ́n wá ṣe tán o make announcement lánàá o mo so yìgì o wọ́n sì ti fún mi lóbìnrin tó bá ṣe pé rọ́lọ́pàá bàbá ọmọ náà sá ti gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ lo èyí lórí rédíò mo ṣe ìyàwó lánàá àbí mọ́sáàsì tí bàbá ọmọ nǹkan ti ń kírun announce pé mo so wọ́n so yìgì lágbájá fún mi lánàá o ó sì di ìyàwó mi ẹni tí ó bá sọ pé òun ọ̀gbọ́ èyí ò ti kúrò mẹ́rin torí bójú bàbá ọmọ nǹkan náà ló ti ń sọ tí ò bá rí bẹ́ẹ̀ bàbá ọmọ yẹn sọ wípé kò rí bẹ́ẹ̀ so àwọn àfáà ya pẹ̀lú lórí ati àti ati àti ìlànà aláìhal ṣùgbọ́n tí èèyàn bá ń páyà pé ìjọmọnìyàn èèyàn ó tóbi káwọn máa fura ní tí ò dáa sí èèyàn bóyá ọmọ kéwò èèyàn kan lóbìnrin ó ń kéwò lọ́dọ̀ rẹ̀ ọwá ní ìlànà lọ lo ọ̀fẹ́ lo ishad kó lè mú wàhálà lọ́wọ́ dáwọn èèyàn wà ń bẹ́ẹ̀ torí wọn àkọ́dà nígbà tí ẹ ti àwọn nínú yàrá wọn gan náà tí sàn wọlé tí ń jáde tí ń rọṣọ mọ́yà tí ń ṣe ń tó ti di pé mú fura lọ́wọ́ kéèyàn ó ṣe ishahad káwọn èèyàn ó jẹ́rìí káwọn ó jẹ́rìí pé ó ti sikini o ó ti di ìyàwó èèyàn al-ishtiratu fi aqdi nikah níbi tọ́rọ̀ dé yìí ó ṣe pàtàkì ká tí bàbá ìyàwó nígbà tí ó bá ti fokun àgbòlé mọ̀ọ́mù lọ́wọ́ tán tí òun ò sì mọ̀ pásìkò tó yẹ kóun ó ti fi májẹ̀mú ń kalẹ̀ ó ti lọ ẹ wà máa parí ẹjọ́ bàbá níjẹ́ ìṣọ́ wọlé kó sì lè mọ̀ wọlé tẹ̀bí mi mọ̀ lọ́mọ àìmọ̀kan ló fa nǹkan bẹ́ẹ̀yàn bá ní májẹ̀mú pẹ̀lú àwọn májẹ̀mú báyìí àwọn àfáàní májẹ̀mú yẹ kó sọ́nà mẹ́ta nínú àwọn májẹ̀mú yìí ìmí ń bẹ tó bá ń tẹ̀sìn kulẹ̀ wí tó bá mú ọmọ tí ń fún ọ yìí ọ tọ́jú ẹ̀ dáadáa o ẹ̀sìn náà kulẹ̀ ní ká ìyàwó wa fún lóúnjẹ ọmọ fi gbá gbogbo èyí náà ọ̀ràn àyàn ni ọkùnrin gbúdọ̀ tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ọmọ tí mo so ìgbé ẹ̀ fún ọ yìí o gbọ́dọ̀ súnmọ́ o kó o tó súnmọ́ lẹ́yìn ọdún mẹ́ta o níjọ́ ni mo ti gbọ́ o ní ìdí o jiyàn kankan lórí lórí èèyàn torí pé ṣọ́rùtù yẹn ṣọ́rùtù báfìl ni májẹ̀mú bú lèyìn gbogbo tó bá sì ti jẹ́ májẹ̀mú bú èyí pé wọ̀ rẹ̀ tó bá ní ọmọ sọ ó lè di wàhálà àti gbọ́ tó sì wà ń bẹ̀ ni wípé bó ṣe wà yẹn òun rí pé tó bá lo jẹ̀lúbà tó bá lo gbogbo ẹ̀ ó tún máa ń da nǹkan bójú owó ọ̀fẹ́ kó bójú o òun ọ̀fẹ́ kó ṣe kíní torí pé ṣẹ́rẹ́ tó bá tún lù gbogbo nǹkan tí ń sọ yẹn ó ń ta ko nǹkan tọ́lọ́wọ́n bá ṣe ní kíni òun tó ṣe lẹ́tọ̀ọ́ èyí ò bọ́ sọ jù bẹ́ẹ̀ lọ èyí ò ní tẹ̀lé ẹ̀nà wọ́n sì pẹ̀lú àwọn aláàfáà ní dojúgbò èèyàn ní mo ti ń bá ṣàdéhùn àáfáà fi ìmọ̀ jù ọ́ lọ́nu tó ti yé ṣùgbọ́n tẹ́kọ̀ bàbá yẹn nímọ̀ ó náà mọ̀ kẹ́bí ṣe ń mi rí òun kò ní í ṣe olóòkú ẹ̀ tí ẹ̀ ní sọ̀yún májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta èlé tó gbé láyà múrù bí aṣẹ́rù wálẹ̀ yẹn hàn ní ṣẹ̀rí ọ̀pá wá láṣẹ nǹkan yẹn kò sì fún wa lápèjúwe bàbá tán èkó ń bí mo so ìdí ọmọ mi fún ọ ò mú kúrò bóyá ọmọbìnrin yẹn nìkan ni bàbá yẹn bí ní sì ń bàbá ó ti wọ́ nígbà tẹ tó di dọ́kejì tẹ parí kíní ó bá di Maiduguri láà nínú ìṣẹ̀lẹ̀ Islam nìka yẹn lè tú torí ẹ̀ fásikò nìka ó lè ṣẹlẹ̀ tí yìgì yóò sì tú torí pé ọjà ń bá àdéhùn yẹn àti àwọn míì tó súnmọ́ tí bóyá nínú ìbéèrè nìyẹn ti lè jáde lẹ́yìn eléyìí tí wọ́n bá wá ta kókó yìgì tán wọ́n ń pe kinní kan ní kó tó di wípé ọmọ wa obìnrin ó lọlé ọkọ nù sí sí àwọn sálàf ìmọ̀ ó lè jẹ́ ìyá ó sì lè jẹ́ nìkan tó ní ìrírí nínú ẹbí wọ́n wàá pe ọmọbìnrin òun kalẹ̀ wọ́n wàá máa sọ fún bá a ṣe ń ṣe nílé ọkọ ló ń lọ yìí o abanú àṣà àwọn ìyá wa àwọn òbí wa nílẹ̀ Yorùbá a sì rápẹrẹ tó jọ náà nínú òṣìṣẹ́ àwọn sálàf yọ sí nàṣíyà fún ọmọ rẹ̀ ilé ọkọ báyìí o báyìí o báyìí o báyìí o jàmá ọmọ tí wọ́n fún lóyún tó yẹ pé bàbá kọjú èpè pé á ah, àjọkẹ́ o sì wá dójú tí òun báyìí ọmọ tó bá bínú dojú tí ọ nǹkan fi ń é nu nígbà tó ẹ máa mú lọ ẹ wá láwùjọ ń bàjẹ́ bó láwùjọ òṣèlú bàjẹ́ ó mọ tó pé èpè ni bàbá ẹ̀ fi sìn onílò náà sì gbèsè nìyẹn a gbọ́dọ̀ ṣe àwọn nǹkan yẹn ọmọ wa obìnrin ẹ ṣe nàṣíhà fún ẹ sọ pàtàkì ilé ọkọ fún ẹ sọ kò tọkọ wà ẹ ṣàlàyé ẹ fún ṣùgbọ́n ìyẹn kò sí lè ní eré bá ṣe máa nǹkan mìíràn àmọ́ mójútó ọlọ́run kó ṣàánú wa lẹ́yìn yẹn wàlímọ̀ tó lè ọ̀s wàlímọ̀ nínú nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé bẹ́yàn bá ṣe ìyàwó ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní ọ̀ràn èèyàn ni kéèyàn ṣe wàlímọ̀ lọ́dọ̀ àwọn jùmùhóòrò wọ́n ní súnnà ní ta kan pamọ́ aláyà ha kéèyàn ó ṣe wàlímà ìkónilẹ́nujọ nígbà téèyàn bá fẹ́yàwó ẹni tí ó tọ́ súnà ni ojúṣe yìí ọkọ olóni o àwọn èèyàn mọ́ dojú ẹrú níjọ́ tán bá fẹ́ ṣe ákúdù ọkọ yóò wà fámílì ìyàwó mọ́mí àwọn wọ́n ti dé ṣé mo lè rí bí tékèwé bíi mẹ́ta fáwọn àlejò mi tán bá bí pé kí ní ṣe yóò ní àwọn ń ṣe wàlímà ṣé wọ́n lọ dáná wàlímà ṣé wọ́n lọ ṣe ojúṣe ìwọ tó fẹ́ fẹ́yàwó ló fi jẹ́ pé nínú súnnà èyí tó tún fẹ́ dáa pọ̀ òun náà ni kó sọ pé ba'da dukhul lẹ́yìn ìgbà tán ti fún egbò ìtàn ṣe ń lé wọn nígbà tí fún ọlọ́mọ tó bá mú délé tó bá dijọ́ kẹta torí ń tààrà ọ̀yẹ́wò ńgbọ̀ bá wá dìgbò tó alhamdulillah ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wá jẹun kìí ṣe pé ó wà dìpẹ́ndì lórí iná tí wọ́n dá nílé ìyàwó kódà àwọn ọ̀dọ́ mi bá débi wípé irú náà yẹn o pé bídí àní àárọ̀ ọmọdé yẹn bá jẹ jẹ kọ́lọ̀ ó sàánú haram àdánwò ń ṣẹlẹ̀ náà ni wípé à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àfi àyè lẹ̀ fáwọn ahlul ikhtisas kan sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbìn lójú ọ̀nà àjẹwọ́n sọ̀rọ̀ lẹ́fẹ̀rẹ́ lómi gbẹ̀yẹn tá a bá wọnú àdínsì tó wà nù kìíní yẹn tó ọmọ báàbù ibi tí wọ́n wọ́n ṣe bàwá bá àdínsì wọn abẹ́ ibi tí wọ́n ti mú wá fíkìwù ẹni tó kó tíra ń jọ fíkìwù rẹ̀ lọ́gbọ̀ọ́yé pẹ̀lú tẹ̀bú ìbù tó ṣe ń bẹ̀yẹn sọ ẹlòmíì ó kàn sọ wípé ẹ bá ti jẹ haram ni kì í ṣe haram lásán yóò tún wọ náà khalidan mukhalladan kọ́lọ̀ wọlá tó bẹ̀rẹ̀ kí kó ṣàánú wa àyè sì ń ṣe sáwọn èèyàn míì ẹ̀ẹ́rì lè ní ẹni tó jẹ́ lọ́yà barista yóò ní lánẹ́ẹ̀tì ló béèyàn bá dẹ̀ lọ sọ́jà constitution Nigeria wà ń ta everybody ló lè ra gbogbo ẹni tó bá gbé èbò èèyàn lè kà dáadáa ṣùgbọ́n ò lè interpret it àbẹ́ẹ̀kọ́ o ò lè interpret sí constitution lóòótọ́ o lè kà á ṣùgbọ́n wọ́n ní ẹni tó lè interpret yẹ lẹni tó lọ sí law school ìdí nìyẹn tí wọ́n fi kọ́ọ̀lù ẹ̀ tó bá náà fi ń pè ní barrister ẹni tó wá kọ́ nùsùsù ọ̀mà ó tún mọ dilalat kí ni ń tọ́ka sí ọmọ usulul fiqh ọmọ qawaidul fiqhiyya ọmọnìmọ̀ nípa al-ashba'u wan-nadha'ir tí nǹkan méjì lè jọra wọn ṣùgbọ́n yàtọ̀ òpè onímọ̀ ó yàtọ̀ àwọn tó wá mọ̀ nǹkan yẹn tó bá sọ̀rọ̀ pé àwọn ah, ò sì máa sọ tàṣáwùlù pọ̀ tàṣáwùlù pọ̀ táwọn yẹn bá láti sọ nǹkan tó mẹ́dẹ̀ wá nú ẹ̀sìn ẹni ìyẹn ti di mùtàṣáìlì nìyẹn torí pé ẹ̀sìn gangan lórí rẹ̀ sọ́lọ̀ ń gbé lórí ìnira ni makọ́sídù ṣẹ̀ríà so akànyà síbẹ̀ ẹni kọ́lọ́run ó sàánú àwa tá a jọ dọ̀ ọ́ ó dìgbà tá a bá tó pọ́n àwọn tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò tó wà ní ojú ọ̀nà yẹn tábà tó fún wọn ní àpọ́nlé tá a sì ka ọ̀rọ̀ wọn ká kà kún èmi àmọ́ sọfẹ́ lómi pé ọ̀rọ̀ àtìrà kan ẹ ṣé òkè nìkan lọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ́kọ́ yìí ó súnmọ́ káwọn àfa àwo sí ní ọ̀wọ́n nígbà tí wọ́n wà ní Lárúbáwá ó súnmọ́ kan sí ní àwọn yẹn nígbà náà tí wọ́n jọ ọ̀kan jọ ṣùgbọ́n àwọn èèyàn yìí náà ìbáwọn náà kan tí wọ́n kọ látòkè ohun ẹ̀bá ń rí kí ló fi yàtọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run òjò oyè wa ṣùgbọ́n nìkan ò ní kẹ́kọ̀ọ́ ní tàbí tàdọ́rù jù béèyàn ṣe máa kẹ́kọ̀ọ́ tọ́ ọ lọ ilé kéwú ọlọ tìdá ọlọ dàdí ọlọ zánáwì ó tún jókòó lọ́dọ̀ àwọn àfa akẹ́kọ̀ọ́ kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ òun ló máa ń bí gbogbo nǹkan ọ̀ ka fi translation ka fi gbà lẹ́gbẹ̀ẹ́ òun máa ń fa gbogbo àwọn nǹkan yẹn kọ́lọ́wọ́n láti obìnrin kó sànù wa ìdán ojúṣe ìwọ ni kí o ṣe wàlímà ọkọ gbogbo tó bá wà lágbára ló lè fi ṣe o lè ṣe wàlímà pẹ̀lú ẹran bó o sì lágbára ẹran nítọ́lọ́ bá fún ọ lágbára o lè fi ṣe nítorí àsìkò pa arẹ́rìí fún méjèèjì wa bẹ́yìn ọba lágbára ó sì wà límọ̀ ní mi lára ah, kí ló need gba ten thousand eléyìí náà fún ten thousand eléyìí wọ́n lè ràn yàn lọ́wọ́ lérí rẹ̀ anabi sallallahu wa sallam ń gbà tó fẹ́yà wa sọ̀fẹ́yà gbàtà nàbí ń bọ́ anabi nítọ̀ ọya afẹ́sẹ̀ wà límọ̀ wo ẹnikẹ́ni tó bá ní nǹkan fàlẹ́yẹ́jì bíi kó mu wá oníkàlùkù sì ń dá nǹkan jọ òun náà fi ṣe wàlímà wọ́n fún ànábi sallallahu so wọ́n lè kúnyàn lọ́wọ́ lórí wàlímà mọ́ọ́dẹ́rù wàlímà ààyè tá àti máa ṣe wàlímà nínú tí máa ń dá wàhálà lẹ́sìn nìyẹn gbẹ̀ẹ́ inú àwọn wàlímọ̀ bídà nílé àwọn àna tó ti lọ fẹ́yàwó ibẹ̀ náà ti ń ṣe wàlímọ̀ dandan ni kó jẹ́ pé ilé tọkọ ń gbé ló ti gbúdọ̀ ṣe àìmọ̀kan nìyẹn wàlímọ̀ dúró lọ́tọ̀ ibikíbi tó ti fẹ́ ṣe haythu yatahaqqaqul maqsud tí ń tọ́ fẹ́ kó wáyé ń bẹ̀ tó bá ti wáyé ẹni wíyà lẹ́yìn ti lè ṣe sáwọn tó ń sọ yẹn gbàgbé pánẹ́bí ṣe wàlímọ̀ lójú ọ̀nà gan rí tí ò ṣe pélé ló ti ṣe lórí ìrìn àjò ànábì ṣe wàlímọ̀ torí pé àwọn tí wọ́n bá jẹ́ náà náà ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ti wà ń bẹ̀kù èyàn lè ṣe wàlímọ̀ wọ́n lè jẹ́ pé wọ́n lé ibi téèyàn ti àwọn fámìlì ìyàwó náà lèyàn ti ṣe wàlímọ̀ táwọn èèyàn jẹ làwọn àfáà fi sọ wípé ìgbàláyé ń bẹ nígbà míì èyí tó dáa jù oníkéyìn ó ṣe bá dẹ̀dọ̀kọ̀ ṣùgbọ́n tó bá káàyàn mọ́ pé wọ́n ń parí ákìlù náà ẹ̀sìn tó gbé tà ń ṣe wàlímọ̀ náà àwọn àfáà ní ìgbàláyé ń bẹ torí pọ̀rọ̀ tó fẹ́ jù ni lọ́dọ̀ àwọn onímọ̀ èyàn lè ṣe wàlímọ̀ lóòtẹ́ẹ̀lì pé inshallah gbogbo ẹ̀yìn ẹ lọ sí òtẹ́ẹ̀lì báyìí ẹ lọ máa jẹun so kò ní ká wá tọpinpin lórí pé torí pé wọ́n ti ṣe nílé àwọn ìyàwó kì í ṣe wàlímà mọ́ ta ló ṣe àníyàn wọn náà fi gbé kalẹ̀ ọ̀nà kan tí tí a wò lórí abalẹ̀ eléyìí abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó ṣàánú wa níparí àwọn àdádálẹ̀ èyí tí ó wọnú ìgbéyàwó àwọn àdádálẹ̀ yìí pín sọ́nà méjì àwọn àdádálẹ̀ kan ń bẹ tó ṣe pé ọba ìtakókò igi ọba jẹ́ tanyanya igi yẹn ti tú kò sí igi nínú àwọn àdádálẹ̀ àwọn àdádálẹ̀ míì sì ń bẹ kò bá yìgì jẹ́ àmọ́ yẹ̀síhù làákìdù máàl ìfimi ìtakókò yìgì ó sì so ṣùgbọ́n wọ́n fara kó ẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ ṣe nǹkan àdùnnú wọ́n ń sẹlọ́n àwọn èyí tó ṣe kó lè ba yìgì jẹ́ tányányán nínú ẹ̀ òun náà ni kí èèyàn ó lọ so yìgì lórí ẹni tí ó kó fẹ́ bọ́yọ̀ wá súpò ìyàwó bàbá rẹ̀ ní àwọn bídẹ́ àtà àbánú àṣà nìyẹn pẹ̀tọ̀ ìyàwó kékeré yìí bàbá ti ṣaláìsí kò gbúdọ̀ lọ ẹni tó jẹ́ dóòdù òun ni kò mú kò fi ṣe ìyàwó bídẹ́ àní nǹkan yẹn yìgì yẹn ò so ọba akídùn jẹ́ tán yẹnyẹn torí pé ẹni tó jẹ́ èèwọ̀ fún òun ló ṣe kíni o òun ló fẹ́ bákan náà alhamdu qabla al obìnrin ti lóyún ẹlẹ́ǹso yìgì irú yìgì wo lẹ́ǹso ẹ̀rí ó bàyẹ̀ ló jẹ́ ń gbà míì fili masjid ẹ̀rí ìyàwó ó ti fẹ́ bímọ tí ó àmà ìdíyàwó ìyàwó dà ó náà nìyẹn àtàṣọ́bùkù bìlẹ̀ kò fà àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí kọ́lọ̀ wọlá tó bìlẹ̀ E ma wa ẹ máa so lórí oyún só lẹ́tọ̀ọ́ sí aslana débi pé yóò fún lóyún ẹ sì afa náà yóò jókòó kọ́lọ̀ wa o bákan náà بغيره من دون مبرر shar'i min gairi mubaririn shar'i kéèyàn ó fẹ́ lomi ìrọ́pò bàbá àyàwó láì ṣe wípé ìgbésẹ̀ yẹn ó dọ́gba pẹ̀lú ìdí tíṣẹ̀rí àfaramọ́ gbẹ̀ngbàdà láàfẹ́fẹ́ bàbá ní ẹ̀mọ́dà lóhùn ṣé dandan ni ẹlòmí ó bèèrè pé ṣé dandan ni kí bàbá ọkùnrin kó yọjú sílé bàbá àyàwó kan tó fún yàn lọ́mọ ni ẹni tó ọbẹ̀ fẹ́ mọ̀ rẹ̀ lóun fẹ́ mẹ́ tó bí ọ àwa ni àti gbogbo tí a fi kí o wà líyìí obìnrin lọ́jọ́ dandan bàbá tó fẹ́ fún ọlọ́run ọlọ́run fẹ́ rí bàbá ẹ̀ òun fẹ́ àwọn tó bí ọ ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe ákìdù mùsọ́hárọ̀ ni ẹbí méjì fẹ́ mara wọn lórí èèyàn ẹ̀kàn lọ́wọ́ wà líyìí omi fọmọbìnrin pé bàbá yẹn ò gbàgbọ́ yìí wọ́n bá lọ wọ́wọ́ líyìí omi nìka ni wọ́n ṣe àyàfi tó bá yẹ justification nǹkan tí wọ́n lè gbẹ́sẹ̀ lé tó bá islam mu torí pé gbà mí islam lè gbà wọlé ṣùgbọ́n lálàyé lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn àwọn èyí tó ṣe wípé àdádálẹ̀ ni ṣùgbọ́n kò bá kò bá yìgì jẹ́ àmọ́ ìgbéyàwó yẹn kún fún ẹ̀ṣẹ̀ irú àwọn èèyàn tán bá pa àwọn olùmọ̀ sí àwọn àfẹ́yè lọ tán bá nìkan wa tán bá ti kẹ́fín nǹkan yẹn bẹ̀ wọn ní lọ bẹ̀ tán bá sì lọ bẹ̀ wọn ó ṣàtúnṣe àwọn bẹ̀ gẹ́gẹ́ bíi ọ̀rọ̀ oní engagement èyí ò wọ́pọ̀ láwùjọ wa ń sìn nínú bídíà tó gbayé kan sìn ni àwọn afọ́joko obìnrin kan ní ọ̀wà ta kan gbé síwájú ni ó máa jó ni ó máa ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn yẹn ọdún tí wọ́n bá ta kókó yìgì pẹ̀lú májẹ̀mú pẹ̀lú gbogbo tó yẹ kó wà ń bẹ̀ kókó yìgì ti dá o ṣùgbọ́n èyí tí wọ́n ń fi kún yẹn àdáadáalẹ̀ ni wọ́n dẹ̀ lẹ́ṣẹ̀ lórí ẹ̀ torí gbogbo yẹn ó máa lójú wọ́n máa lùlù wọ́n máa ṣe gbogbo ẹ̀ máa ṣe yà ni ẹni tó bá ẹ̀ṣẹ̀ ni àwọn àfáà tí wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n lọ́bẹ̀ wọn ah, ìmọ̀mù mọ́sálásí wa a sì pé wọ́n gan wọn wá tó àbí tó bá wà ń bẹ̀ lónìí tẹ́ ẹ bá ti fẹ́ takókò yìí ẹ̀ránṣẹ́ àwọ̀ yóò kúrò ń bẹ̀. bákan náà kí ọkọ àti ìyàwó àbíyàwó kan mọ wedding gown tí yóò sì gbogbo gbáàyà alẹ̀ tí yóò sì gbogbo ọmú lẹ̀ kódà obìnrin mi gbà mí tó bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí ọmọ kan bọ́ta níbi níbi kíní báyìí <laughs> bí ó ṣe múra nù irú bẹ́ẹ̀ wọ́n bá pa àfáà sí kéèyàn má lọ bẹ́ẹ̀ àtàṣọ́bù obìnrin kò fà ìkọ́sí àwọn kèfèrí mo challenge pastor kanjọ kan mo ní kó fún mi ní evidence nínú bible tó sọ pé kán múra báyìí ó ní òsì ó ní just a western culture mo ní a jẹ́ pé ẹ̀sìn west náà ni ìdẹ́ ń ṣe kì í ṣe pé ó lẹ́rìí kankan wáyé àwọn tó ń ṣe gan ò lẹ́rìí mùsùlùmí ṣe tún wá lè fẹ́ tí ọ̀lẹ́ lòun ó máa tẹ̀lé ẹlòmí olùgbèsè àwọn educated kìnnìlà àwọn àwọn ṣègbè àwọn ṣàwò eléyìí ò dáa in tó jẹ́ nǹkan rẹ nìkan ó sì wá jẹ́ kí gbogbo èèyàn náà wà rí gbogbo gbáyà irú nǹkan yẹn àwọn àdádálẹ̀ èyí tó yẹ pé bẹ́ẹ̀ bá ṣe ó kún fún ẹ̀ṣẹ̀ nígbàtẹ́ bá ti ta kókó igi tó bá ti Islam mú ní o síbẹ̀síbẹ̀ náà igi so ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ṣẹ̀ onírú igi bẹ́ẹ̀ bákan náà káwá gbé ọkọ àtìyàwó sórí tébù báyìí kán jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn kí gbogbo èèyàn wá pé kán máa wò wọn lá ní ò sí nínú ẹ̀kọ́ Islam nípa ìtakókó yege bákan náà kọkùnrin ó wà láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ kóbìnrin náà wà láàyè àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ sùmọ́ tó bá di pa wá gbà kalẹ̀ wọ́n wá jókòó kódà àwọn míì tún bá débi pé wọ́n tún máa fi nǹkan síra wọn lẹ́nu lójú gbogbo àwọn èèyàn àìnítìjú nìyẹn àwọn míì ó kì í sí ara wọn kódà àwọn ó gé kéèkì àwọn afọwà ni pé gbogbo wa náà la ní àṣà tiwa tán bá fẹ́ gẹ́gẹ́ pé bísmìlá rahman arrohim la ilaha illallah tọ́ nasalọ́lá salama ọlọ́run kó ṣàánú wa bákan náà nínú ẹ̀ náà ni ká máa jó ó ti ní section kan ọkọ àtìyàwó bọ́ta wọ́n máa lùlù àwọn yóò máa jó mbẹ̀ gbogbo àwọn nǹkan yẹn kò sí nínú ìlànà ti Islam níparí táwọn èèyàn bá wà níjókòó báyìí tọkọ àtìyàwó bá ti wọlé àwọn jàmáà kan ẹ fún wọn ó ti ní àsàlátù tẹ́ fi gbé wọn wọlé ọgbẹ́ subahana ńlá wàlá ìlànà àwọn christians nìyẹn àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ orin àkọwọlé tíyàwó a sì wá lọ kò lè ṣèyàn léwà anábì ti sọ́nà sallallahu alaihi wasallam so àwọn nǹkan bá sì tún wá lú gbogbo ẹ̀ papọ̀ mọ́ra èyí tí ò bá ti wá ní tá a sọ inú wọn ni káyọ̀ wà lively kò ó kàn gbogbo ẹ̀ kàn wà só ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ fíìmù gbogbo ẹbí wọn ń ṣèyàwó bí bàtà ń sòkú so kọ́lọ́wọ́n bá kí ọlá tí ó bẹ̀rẹ̀ kí ọ̀ṣàánú wa eléyìí jẹ́ ṣókí nínú àwọn àlàyé tó tó jù báyìí lọ tó dé pé Islam ó sọ̀rọ̀ púpọ̀ nítorí pé níta fẹ́ mọ ìdílé lé lórí nìyẹn tó sì ní ipa púpọ̀ tí ó kò láwùjọ abẹ́lẹ́ subhanahu wa ta'ala eléyìí tí a wí ọlọ́run jẹ́ kó ṣe wá ní àǹfààní a sì tún kí àwọn aṣíwájú wa lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba tí naam nínú ẹ̀ náà ni òka jazakumullahu khairan nínú ẹ̀ ni òka wọ́n máa ń mú ẹ̀rí wá wípé ànábì ní wàlá khataman min hadidi mo ní ẹni yẹn ò padà wàá rò kangan náà ẹ̀rẹ́bìn <laughs> ní kọ́dà bó ṣe òka kúsan rí òka òka ẹlẹ́lọ́ọ́ onírin bó orí fún ẹni wọ́n padà tún rí òka gan náà so ti ọba àmbèlè tà ṣe pé kò sí nínú àṣà ti islam kọlọ́nkọ́ ọlá tó bẹ̀rẹ̀ kí kó sọ àwọn àṣà tí ń bẹ ń bẹ káfíkà alijahaz èèyàn lè di ẹrù fọ́mọ èèyàn obìnrin tí ń lọlé ọkọ kéèyàn ó di ẹrù fún ọkọ rẹ̀ náà lè fún lówó kó tó fi di ẹrù fún àwọn yẹn wà tó yẹ ká mójútó òbí lè ṣe pẹ̀tọ̀ mo tó di àìrù àwọn nǹkan báyìí ànábì ṣe fún ìyàwó ó ṣe fún Fátímà àwọn nǹkan yẹn ló yẹ kí ká gbìyànjú ká ṣe kọ́lọ́n kí o súnmọ́ kó ràn wá lọ́wọ́ wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. اللهم امشي اللهم اول